إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له oṣù dọ̀lẹ́jà àtúnpàdé níbi ètò إتوى ètò wa ètò fèrè àwí eléyìí tí ó ń gorí máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ alhamis láti aago mọ́kànlá tó fi di aago méjìlá èmi ọmọ ya yín khalil bin ahmed bin abdullah alqawi afashagaya àti nkẹ́kẹ́ kọ́nà balẹ̀kọ́lákọ́ sanwó lẹ́sùn nípa kí ni tó yẹ fún alálàájì ìpínlẹ̀ alálàájì kò ṣe lẹ́yìn ìgbà tó bá dé àti kí àwọn èèyàn fẹ́ pàdé wọn náà wọ́n fi pàdé wọn àǹfààní bí nǹkan báyìí kí ni tó jẹ́ ẹ̀sìn wa kí ni nǹkan tí àyàn kìbọn nú ẹ̀sìn tí ò sí nú ẹ̀sìn kí ni nǹkan tó wà nú ẹ̀sìn táwọn yẹn yọ kó gbogbo àwọn ká kéèsì yẹn náà ni ètò wa yìí ń pèlà kéèsì káwá fi súnà nàbí sallallahu alaihi wa sallam ká fi yíra wa ká fi kọ́ra wa àmì Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkọ̀ rẹ̀ tó ga jù àti orin rẹ̀ tó ga jù kí ó jẹ́ kó sì wá láǹfààní láyé àti ní alkiyama. Naam lónìí pẹ̀lú ẹ̀sìn dòkítọ̀ ní kí afẹ́ká fi ṣàwọn ìlànà lónìí òun náà ni àǹfààní àti oore tó wà ń bi kí mùsùlùmí kó máa rántí ọlọ́run ní gbogbo àsìkò ní gbogbo ògbà kí ni àǹfààní tí ìrántí ọlọ́run máa ń ṣe fún yàn níbi ìṣe ayé léyìí afẹ́ ṣe ìtẹ̀síwájú ni insha Allah ta'ala ó ṣe ṣe kí ọ̀rọ̀ àwọn dókítà kó débẹ̀ níbo ni afẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí àmì Allah subhanahu wa ta'ala kí ó gbára sí fún wa barakallahu fikum. نعم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على خير الأنام نبينا محمد وآله وصحبه أجمعين أتنكي وقعني ولتتسي وقابسي أريتني إتوى تامسي في رياضي النبوة نعم. أريتو bẹ́ẹ̀ láti máa mú mi nínú omi àmúṣẹ nínú o àmúṣẹ ààyè omi àmúní ìfọ̀kànbalẹ̀ nínú àbàtà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ìgbésí ayé rọrùn ìfọ̀kànbalẹ̀ ìtutù ẹ̀mí ìnísìnyí láyé àti lálùkìyàmà ó wà nínú Riyadi an àbàtà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam torí pé nípa nàbí wa ṣe láyé òun náà ní ìkẹ́ fún gbogbo ayé àwọn ọba ni wa ma arsalnaka illa rahmatan lil alamin nípa tó àgbé ọ̀ránṣẹ́ àgbé ọ̀dìdè kò lè jẹ́ òjíṣẹ́ àti kò lè jẹ́ kẹ́ fún gbogbo ayé kí wá ṣe gbogbo ayé ní ọgbà kẹ́ ìdè hmm. kì í ṣe gbogbo ayé ní ọgbà ẹni tó bá gbà ìkẹ́ yìí ọbẹ pẹ̀lú ẹ láyé ń bí yóò sì bẹ pẹ̀lú ẹ lálùkìyàmọ nínú àwọn orípa ìkẹ́ yìí òun náà ní ìfẹ̀mí rọrùn ìfẹ̀mí ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àwọn olóòtú wa fadilatu Dr. Khalilullah ibn Ahmad ibn Abdullah al-Qarawi ṣàlàyé àti àfàwọn tí wọ́n bẹ ní orí ètò lónìí. أستاذ عبد الغفار بن مصطفى ولا كذا أتكيني هذه هذه وتكيني كيني ولا اللهم خبا كيني جزاكم الله خيرا كنت ku ìgbìyànjú àwọn kan máa kọ ìgbìyànjú wa. àkórí tí ẹni ká wò lónìí lábẹ́ wa ma arsalnaka illa rahmatan lil alamin ìrántí ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ìkẹ́ Muhammadu jẹ́ fún wa àkọ́kọ́ náà tàbá wọnú Al-Qur'an ẹ rí i pé oríṣiríṣi àyà ni ọba Allah Azza wa Jalla ó jẹ́ ká máa pàtàkì kéèyàn jẹ́ ẹrú tí wọ́n ti Olúwa ẹ rí i pé kí ni ti ọlọ́run ọba gẹ́nà ẹ̀ka kọ́ pé àkéèsì sílẹ̀ yìí bẹ́ẹ̀ ni oníranran ìrántí ọlọ́run èyí tó jẹ́ ti alqawliya èèyàn sọ jáde lẹ́nu èyí tó jẹ́ ti azikiru èyí tó jẹ́ pé mahaluhu alqalb ìrántí ọlọ́run ọkàn ni ó ti wá tẹ̀sùmọ̀ pé ní ọlọ́run lélẹ́yìí ọkàn rẹ̀ ó yé yọjọ́ kan ẹni tí n ti ń gbẹ̀rẹ̀ tí ọlọ́run náà ọkàn rẹ̀ yóò mọ̀ ṣiṣẹ́ ọ̀rọ̀ bọ̀ wá bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ bá dé bẹ́ẹ̀ ìran ilé ẹ̀kẹta ní oríkèéríkèé àsoríkèéríkèé náà máa rántí ọlọ́run gbogbo eléyìí lábẹ́ àlàyé tọ́wọ́ alátọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad yálà alukur'ani ni tí olúwa sọ̀kalẹ̀ sànàbì sànàbì kà fún wa ńlá fẹ́ ká nínú àwọn àyà oríṣiríṣi àyà nínú alukur'ani kọ́dà nígbà ní ọlọ́run àpàṣẹ ìfàdùkúrú ní ẹ̀rọ ìwọ ẹni tó bá jẹ́ òsìn tí ẹ̀rọ ti ọlọ́run ìrántí ọlọ́run ọba yìí òun gan ni níta lè pè ní olórí ẹ̀sìn ògbó hmm. kéèyàn ti ronú náà kó ronú pé ó gbọ́ ẹ̀sìn tá à ṣe ìgbà kí ni kókó ẹ̀ kí ni ló bò rẹ̀ sábà ronú àbí tí wọ́n fẹ́ sọ pé mùsùlùmí fẹ́ fi dá wọn mọ̀ nínú ẹ̀sìn hmm. asọ́lá ẹ ṣeun òun náà ni wákàtí márùn-ún hmm. òun náà ni wákàtí márùn-ún ọlọ́run bá sì ní wala zikrullahi akbar akínní sọ́lá ẹ máa kírun máa kí wákàtí márùn-ún bí wákàtí márùn-ún ní gbogbo iṣẹ́ tá a forí kéríkì ara ṣe hmm. ọkàn wà ń bẹ o tẹnu hmm. wà ń bẹ o torí kò sí bí yẹn ó ṣe kí wákàtí márùn-ún àbí yẹn fẹ́ yẹn náfìlà yọ sọ̀rọ̀ yóò ṣe Allahu akbaru ẹ̀wọ̀ gbólóhùn yìí nínú àwọn ìrántí ọlọ́run tó tóbi ni ó tún wọn láwọn àsìkò ẹ̀rí tàbá dé ibi agbani yìí hmm. fàwọn ìmọ̀ ó dà pé ọ̀rọ̀ fíṣínù muslim bóyá ẹ padà jẹ́ kí àwọn olú àwọn olùtẹ́tíṣe wa kán mọ pàtàkì ìrántí ọlọ́run nígbèsí ayé mùsùlùmí torí pé ìrántí olúwa yìí tá à ń wú yìí òun gẹ́gẹ́ ní jẹ́ mùsùlùmí lára mùsùlùmí. wọ́n ní ìsìláàmù kí ni ìsìláàmù kí ni kúrú ìsìláàmù lára rẹ ìwọ mùsùlùmí kò ní a kúrú ìsìláàmù lára mi ni pé ìfẹ́ràn ti ọlọ́run ọba lẹ̀ wọláhì torí pé àyè kọ̀ọ̀kan àsìkò kọ̀ọ̀kan ìgbà kọ̀ọ̀kan àkókò kọ̀ọ̀kan ló ní àsìkò tó ṣe déédéé nípa tí ń jẹ́ ìrántí olúwa béèyàn bá fẹ́ sùn ó ní ìta àwí bọ́ba jíṣáyé lákọ̀ọ́kọ́ gbà tó jíṣáyé báyìí ó ní ìta àwí hmm. bó fẹ́ wọṣọ ó ní ìta àwí bó fẹ́ bọ hmm. bó fẹ́ wọlé tó fẹ́ kí ó fẹ́ kíyàn gẹ́gẹ́ bí mùsùlùmí ó wọlé gẹ́gẹ́ bí ó kí àwọn ará ilé ẹ̀ ń jáde lọ ń ṣèrìn àjò àti gbogbo oríṣiríṣi àwọn yóò bá wọnú àsọlá yóò bá kí wákàtí márùn-ún kí ni ó wí wọ́n bá ń rùkú kí ni ó wí kí là wí níbi rùkú kí là wí níbi ìforíkanlẹ̀ kí là wí níbi ìjókòó gbogbo ntọ́jọ́ mọ́kínní yìí bàbá wo lọ tá a wò bọ́ àrífẹ́ ìrántí ọlọ́run ọba ni àwọn ìrántí ọlọ́run ọba kan bẹ tó wá jẹ́ pé iṣẹ́ ara ní ìbádà ni hajj tí àfàwọ̀ bá wa ṣàlàyé ní ilé ẹjọ́ ìpè mazabadal hajj ọ̀dà bọ̀ bá tún darí ájì sẹ́sìn ti tánu àlèbádá tún máa tẹ́ntẹ́rí máa ìntẹ̀háyì àmàlẹ̀ hajj iṣẹ́ ájì ò dópin fihàn ni ah mo ti wá ṣáájì báyìí àjẹ́nà mi ti dúró wà ní ǹjẹ́ bẹ́ẹ̀ ni ǹjẹ́ bẹ́ẹ̀ ni rárá gbogbo ẹ̀ ni wọ́n ti yànnà náà ṣùgbọ́n tá wo ṣe hajj bó ṣe tóbi tó ọ̀gọ̀rọ̀ ṣe hajj iṣẹ́ oríkèéríkèé ara mà ní èyí tí ó sọ tí ó pọ̀ ṣẹ̀ṣẹ̀ hmm. èyí tí ó ṣe tàwáfù ẹsẹ̀ mà ní hmm. ara mà ní lọ́pọ̀ lẹ́fà tí èyí ṣe kọ̀ṣẹ̀ṣẹ̀ lásán pẹ̀lú ìrántí ọlọ́run hmm. yóò máa rántí ọlọ́run yóò máa rìn èyí gbọ́dọ̀ sọ pé ájì tèmi gbogbo nǹkan wí èmi náà ti wí ń lé òun ti ṣe ájì tó ṣáájì bá ọ ẹ bá ń kó gbogbo àkáàbù tó máa ń wíwá fóun náà wí rárá torí pé iṣẹ́ tó ní fi oríkèéríkèé ara ni ìbádátún bàdàníyàtún kọ́ọ̀léyàtún kọ́lbìyà gbogbo ẹ̀ ló kó sínú èèmàlíyà yóò fọkàn ṣe yóò fara ṣe yóò fi gbìyànjú ṣe gbogbo ẹ̀ náà lábẹ́ ìrántí ọlọ́run bá débi zaka gan tó jẹ́ pé ìbádátún màlíyà máa ń bọ́ ìrántí ọlọ́run ọba ní ọ̀ràn ti pé a. Ah, kóun wo haku alifokara ìwọ ọlọ́run ọba tó ṣe lọ́rùn èèyàn lórí àwọn lórí òun tó sì jẹ́tọ̀ fáwọn aláìní ìrántí ọlọ́run ni ó fi jẹ́ pé ìtí ń jẹ́ payà ọlọ́run ọba ìrántí ọlọ́run kò lè tán nígbèsè ayé mùsùlùmí láéláé kọ́dà nígbà míì tí yẹn bá rí mùsùlùmí míì kò ní sẹ́ńdì kankan lọ́wọ́ kò tí ẹ̀rín láti pé zaka tó má tẹ̀ ní zaka kan yóò ní gbọ́lọ́ torí pé kí ni ọlọ́run ọba òbòkun but ìgbésí ayé ẹ̀ kún fọ́fọ́ fáwọn arántí ọlọ́run ọba mi òun la sọ pé àníwáàrò azikir majalatu azikir àwọn ẹ̀ka ẹ̀ka ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ tá a bá ń sọ pé azikir ìbá gbólóhùn ẹnu orí lọ́pọ̀lọpọ̀ hmm. ìsì bá ọkàn òdúró hmm. kọlù hmm. ọkàn yẹn gbọ́dọ̀ máa ti ń sọ jáde ọ̀dà yìí tá à ń sọ yìí abẹ́ kí ló wà. abẹ́ abẹ́ zikir tolúwa ní kí ni in kuntum la ta'lamun ahla zikir òun ni ahla al-ilm bákan náà ó ní fadhakir fa inna zikra fa inna zikra ó tún ní fadhakir ẹsẹ̀ zikiri ṣé zikiri ló mìíràn yẹn ni pé ẹ pé àwọn èèyàn ṣàkíyèsí gbogbo mùmínì ó máa jèrè tẹ́ bá ti rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run gbólóhùn azikir ìtọ́bádé ọ̀fẹ́ jẹ́ kó òun gan ni lóbò àdín kúlìhì lóbò lìsìlámì kúlìhì bó ṣe wá rí lẹ́ka ẹ̀ka ni kéèyàn máa jẹ́ pé ìrántí ọlọ́run ọba yóò máa yè lọ́kàn mùsùlùmí every time ní gbogbo ìgbà ní gbogbo ìgbésí ayé ẹ̀ bí yóò bá ṣiṣẹ́ kan nísìn ẹ̀sìn wọn ní bẹ̀rù ọlọ́run kí náà wí pẹ̀lú bẹ̀rù ọlọ́run bá tó bẹ̀rù ọlọ́run rántí ọlọ́run ìyẹn ni pé rántí ṣe ìfẹ̀dọ́rù Allah jẹ́ kí ọkàn rẹ kó rántí pé n tó fẹ́ ṣe yìí bí o ṣe fẹ́ ṣe yìí lásìkò tó ń ṣe yìí ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ o yọ padà wá àwòrán rẹ ọ wá ẹ sì lè rẹ́nìkan tó jẹ́ ní ibi tó jẹ́ ní ìparun tó jẹ́ ní ègbé wàláhì kò sí ìrántí kò sí payà ọlọ́run náà kò sí ìrántí ọlọ́run ẹ wá sọ tá a wà yìí àyà ka àwọn èèyàn ẹni tí ń jáde lọ gan yóò máa bẹ ọlọ́run nípa ọlọ́run má jẹ́ àṣírìn ìtọ́ mm. pọ̀ jù ládùn àwọn èèyàn nù lásìkò yìí mm. kí ló fà mm. òun náà ni almujrimun zahara alfasad fil barri iṣẹ́ bí ìbalẹ̀jẹ́ ti pọ̀ jù ìpayà lọ́tún lọ́sì àwọn báńdíìtì àwọn agbénipa nísìnyí bí yẹn fàdúrà fún yẹn tó ti sọ pé ọlọ́run ní jẹ́ àwọn agbénipa wọn gbà àdúrà àwọn èsì pé dákun wọn mọ́jà àwọn agbénipa hmm. àwọn tó wà nínú àjò àti wọlé kà wọ́n láyà kọ́dà láàrin inú ìlú hmm. bí bá ní kíní kan yóò ní ilé wálé o tí ò sí láti ìlú èkó mẹ́rin yóò ní àá tọ́ olóhùn ò lè wálé wọ́n ní kí ló dé ó ní àá ọlọ́run sáwọn fi ṣẹ́ sọ wa náà ẹ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ báńdíìtì ọ̀rọ̀ lẹ̀ náà àwọn kan ti ń bẹ́ńlé ṣùgbọ́n àwọn náà ẹ̀rí wọn ìlà ìlò ni ọ̀dà àwọn wo làwọn èèyàn wọn ṣé èèyàn kọ́ ni wọ́n ni báṣà ònà èèyàn kan ni wọ́n ṣé wọn ọlọ́kàn ni wọn kò ní ṣé wọn olójú ni ọkàn wọn dà kò sáwọ́ tó kọlù ọkàn yẹn ti kò sírántí ọlọ́run ọba ń bẹ̀ mọ́. làwọn kò ló wọ́n láyé kọ̀ ọ́ lẹ́bi. ọkàn yẹn ti lé ìpayà ọlọ́run ọba kò sí ń bẹ̀ mọ́. ayà ò lẹ fẹ́ kà hmm. alukurani ò lẹ fẹ́ kà ìbẹ̀rù ọlọ́run ọba wo ẹlòmíì kan wo àwòrán tí wọ́n ń gbèsè lásán tí wọ́n fi ń hàn àwọn èèyàn lé mọ̀ ìfi ń sun ẹkún ẹlòmíì olóhùn òróhùn sùn hmm. ẹnìkan wọ́n sẹ́ndì kìíní kan sóhun hmm. ẹ̀rí arábìnrin kan wọ́n sẹ́ndì kìíní kan sóhun látàlẹ́ àná wọn ò lè sùn oníṣòwò yẹn náà sì làwọn eléyìí tí wọ́n fi yà jà mọ́ tí wọ́n fi àwọn tí wọ́n tí wọ́n capture tí wọ́n kó àwọn èèyàn ọmọlúwàbí èèyàn tí wọ́n lọ jẹ́jẹ́ wọn àbí wọ́n lọ ka wọn máa yé wọn àbí nǹkan wọ́n sì kó wọn jọ wọ́n sì ń fara ni wọ́n. kí ẹ fẹ́ káwọn eléyìí ìrántí ọlọ́run ò ní bẹ pẹ̀lú àwọn eléyìí hmm. ìbẹ̀rù ọlọ́run ọba ò ní bẹ pẹ̀lú àwọn eléyìí ṣètánì ti ẹ̀rí ó ti dípò ẹ̀ sátánì ní pa wọ́n láṣẹ ya'muruhum wa yumannihim wa ya'iduhum sátánì ní pa wọ́n láṣẹ òun ní gbogbo tí wọ́n ń ṣe yìí kò sí ọkàn ọmọlúàbí ọkàn èèyàn ìdí èèyàn ẹ̀já kàtẹ́ tí wọ́n sọ pé bóyá ẹ̀sìn yìí nígbà míì èèyàn ń kọ́ èèyàn bíi tiẹ̀ kó sì máa láì kí ni ẹ̀ṣẹ̀ wọn láì ṣẹ̀ láì rò ẹni àwọn èèyàn wa balẹ̀ mọ́ kò sí ní tó bí gbogbo eléyìí hmm. bí kò ṣe pé àwọn irú àwọn èèyàn yìí ìgbésí ayé ìrántí olúwa ó jìnnà sí wọn wọn rántí àkíyàmà wọn ò tiẹ̀ mọ̀ pé sàn bẹ wọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan bẹ àwọn malakai malaika méjì kan bẹ kiraman katibin ya'lamuna ma taf'alun gbogbo tẹ̀ ń gbéṣẹ́ ọlọ́wọ́n kọ́ kò sí ní tí bí tí èyí fi rántí eléyìí yóò ṣe rántí ọlọ́run eléyìí òun á ní ọba Allah ló fẹ́ kí ìgbésí ayé mùsùlùmí kọ́mọ kọ́mọ kọ́mọ mẹ́hẹ̀ níbi rántí ọlọ́run nínú ìbéèrè rà wá fẹ́ kà nínú Al-Qur'an ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ẹni rí yóròyìn wọn hmm. wípé nínú ìròyìn wọn ni wàzákìrì náà lọ́ọ́ hàkẹ́fì rán أعد الله لهم مغفرة وأجرا عظيما بتوقع وينيري كوانيري إن المسلمين والمسلمين والمؤمنين والمؤمنين والقانتين bàtọ́ka àwọn kà wọ́n bàtọ́ wa ni àti àwọn tí wọ́n rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin ni àbí lóbìnrin àwọn eléyìí ni wọ́n máa jèrè ni wọ́n bá dáadáa pàdé ẹ̀san ńláńlá òun ni wọ́n bá pàdé wọn jù ọlọ́run ìgbésí ayé ìrántí ọlọ́run kì í ṣègbésí ayé kékeré àpẹẹrẹ tẹ́sí fi máa mú mi ní òdodo lékún ìmánì wọn lékún inú òun ni pé wajilat qulubuhum hmm. wajilat qulubuhum ẹ̀ka wọn gbọ́n tẹ́bàtìrẹ́ ni tó ṣe pé kò sí ní tẹ́ wí fún un wọ́n ní kò múùbù mi aláwọ̀ yẹn ń débi ìsàrè hmm wọ́n gbé òkú síbẹ̀ báyìí ọ̀dà ẹni tí ń jalè ibi sàárè kí lè wí mọ́ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run wò lè wí tó ṣe pé èèyàn bíi tiẹ̀ òun náà bóyá láàrin ibi wákàtí kan méjì mẹ́ta sẹ́yìn ń lọ sókè ń lọ sílẹ̀ bíi tiẹ̀ òun ló di píkì níbo lọmọ tó lọ hmm. kí lọmọ tó lè bá pàdé ẹ̀san ló kù iṣẹ́ ti tán wà á lè ìsàlẹ̀ ní wà á ná sáà ó fẹ́ pàdé tó gbéṣe ni ó jẹ̀dá yóò wá bá ẹ̀san rẹ̀ ní pípé ní má sì ti gbéyàn sínú ilẹ̀ báyìí hmm. ó ti bẹ̀rẹ̀ kọ́mọ ti kìyàmọ́ tù wú àkìyàmọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ nù hmm. èrè ń jẹ́ ẹ̀san tó gbéṣe láyé ó ti bẹ̀rẹ̀ nìyẹn kò tún sin tó lè jẹ́ mọ́ lérí àfàwọn ntànẹ́bì tún ní yóò tún máa bá òkú gẹ́gẹ́ bí àdúrà tí wọ́n bá ṣe àtàwọn ṣẹ́ẹ̀rí ara zikiru náà ni mm. àdúrà mínà mm. zikiri ẹ wo pàtàkì àzikiri mm. níbi iṣẹ́ ayé mùsùlùmí ọmọ ìyá yín tẹ̀ rántí pẹ̀lú àdúrà àfàsìkò yìí àfihàn ti gbogbo òkú mùsùlùmí tí wọ́n kú lórí ṣahadati aláìláha ìlàlá tí wọ́n kú lórí islam ọlọ́mọsàbà wa gbàgbọ́ wọn ẹ̀yìnbá wa ṣàforíjì wọn ọlọ́mọba wa gbàgbọ́ wọn wa ṣàforíjì wọn ọlọ́mọba wa gbàgbọ́ wọn gbogbo ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa gbà ní òkú lọ́rùn ọlọ́mọsàbà wa gbàgbọ́ wọn ọlọ́mọba wa gbàgbọ́ wọn ṣàforíjì fún wọn ọlọ́mọjà wa náà dá láti bọ̀ ọlá ìpínlẹ̀ ìtọ́ ẹlòmíì gbàgbé àzékèrè níbi sàárè yóò tún ṣẹ́gun wọ́n jalè hmm. tó ṣe mí lè mà hmm. níjọ́ mi bá dé ibi jẹ̀nẹ́sà mi àwọn kan bàbá ní ẹwà kó yín dáadáa hmm. ó sì wá fẹ́ di nọ́ọ̀m ó fẹ́ dáṣà mú fóònù rẹ lọ́wọ́ àwọn mi ò wá ṣe nǹkan bí wọ́n wá yọ kí wọ́n ah, kí ló tún bí lè yọ ni ah ó bí o àwọn kan bẹ wọ́n ti rí i pé ẹ̀mí àwọn èèyàn ń gbọ̀n rìrì ẹ̀mí pa lọ́lọ́. àwọn wàá wò pé anas fi dhuhul wọ́n ti rí pé ẹ̀mí àwọn èèyàn ó níbi tí ó kálukú ti ronú lọ pé ẹnìkan lọ́kàn yìí níjò ní ọkàn hmm. mi náà ó ti wá rí pé ẹmí àwọn èèyàn ti òun máa tọ ọ bá máa ìbú lọ. irú ọkàn wo irú èèyàn wo aburú yìí ewu yìí ló fi Hmm. mùsùlùmí rí hmm. ọkàn rẹ̀ ní gbogbo ìgbà yóò máa rántí ọlọ́run èyí tó hmm. ní ṣe pẹ̀lú ọkàn náà mahalo zeke gbọ́dọ̀ àti rántí ọlọ́run èyí ń inṣàlá ta'ala ó ṣeé ṣe nígbà tí àwọn ìbánisọ̀rọ̀ wa bá ń tẹ̀síwájú àwọn ènìyàn ti ọkàn èyí tó yẹ pé ìpáyà òun ló lórí ìtẹ́kọ̀ọ́ ọ̀lá ẹ̀ tó ń ṣe ọlọ́run ọba tó bá sọ̀rọ̀ lọ àdébí òní àtẹ́kùwá àhúná ìgbà àyà yìí níbẹ̀rù ọlọ́run ọba wà o ìgbà àyà òun ìbẹ̀rù ọlọ́run ọba wà iṣẹ́ ẹ̀ta nìkan gbé jáde hmm. ìrántí ọlọ́run ọba mùsùlùmí kò gbọdọ̀ fílẹ̀ ní gbogbo ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àkíyèsí tí ọba Allah subhanahu wa ta'ala tó pè wá sí tó jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá rántí ọlọ́run àpẹẹrẹ ìjẹnìrè ni àpẹẹrẹ ìjẹnìrè ni nínú suratul mu'minun hmm. nígbà tí ń ta àwọn mùmínì qad aflaha al-mu'minun. Hmm. alladhina hum fi salatihim khashi'un kíni kíni tó mọ al afa ẹ bá sàtún hmm. al-khushu' ìpayà ìpayà ń bolówà kí ni ó bi ìyẹn ni pé hudurul qalb. Hmm. béèyàn bá ti déwájú ọba Allah hmm, hmm. tọ́ọ̀nà tó fẹ́ ti débi ìrún báyìí dànkan mínú gbọ́nrún kankan mọ́ ìpayà ọlọ́run pàpà jùlọ wọ́tọ̀ bá tún ima tẹ̀lé ayé àti kódà bó gbọ́ yé fọkàn ró pé a àwọn ẹ̀ṣà tálùkùránì ni kódà ẹni tí ò tí ó lẹ́rù

walaqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir níta ti lọ qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un walladhina hum 'ani al-laghwi mu'ridun kí ni ó fa al-i'rab 'ani al-laghwi ìyá wọn ti ọlọ́run ni àwọn tó rò pé káì gbogbo pálapàla àyè ẹ̀ṣẹ̀ àyè ìbínú ọlọ́run àyè tí wọ́n ti ń parọ́ tí wọ́n ti ń sọ̀sọ̀kúsọ tí wọ́n ti ń sàbúrú wọ́n gúnríkùn bẹ́ẹ̀ kí ni ó mú yẹn ṣe zikirullah. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره anabi ọlọ́run ọba paláṣẹ pé àwọn tó ọmọ kìlọ̀ fún àwọn tí bá ń tẹ̀lé zikirọ ni wọ́n ń mm. tẹ̀lé alukurani ni wọ́n ń mm. tẹ̀lé àyà ni ìrẹsẹ̀ mm. ká kò síbi tá a lọ tá a bọ̀ tó jẹ́ sìn tó jẹ́ nǹkan rí láyé tíyàn fi rí ọ̀nà ọlọ́run ọba láyé àti tí ò ní ṣe pẹ̀lú ìrántí ọlọ́run nígbà tó ṣẹlá Muhammad aleyhi salatu wa salam ti ń sọ pàtàkì ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tí ìrántí ọlọ́run àtẹni tí ìrántí ọlọ́run anábì ní hmm. masalu alhayi walmayiti hmm. ẹ̀rí ó ní masalu lẹ́bi yẹ́skurúlá wàlẹ́bi la yẹ́skurúlá ka masalu alhayi hmm. walmayiti àpèjúwe tẹ́ fi dá ẹni pé ah òkú lélẹ́yìí àbáyé ìyẹn lè máa bẹ kọ́ máa jẹ kọ́ máa mú ṣùgbọ́n wà wù àmàyè òkú sì ni nǹkan lọ ń bọ̀ ni ẹni òkú ni torí pé kí ni kọ̀ọ̀rán ti ọ̀lọ́. wọ́n di bá engine. bá engine ẹ̀ nǹkan lọ ń bọ̀ ni kò sí engine rárá engine hmm. ọmọ ènìyàn ni kí ni zikirullah kí ẹ máa rántí ọ̀lọ́ yàtọ̀ sáwọn oore tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbà wá látọ̀dọ̀ ọlọ́run hadithu ilahi hmm. hadithu tó wá látọ̀dọ̀ ọlọ́run pé ana inda dhanni abidi bí hmm. ibi tẹ́rù mi tó bá fi mí sí ibẹ̀ ni ó gbé mi hmm. ọlọ́run. Allahu akbar. hadithu àwọn àwọn àfẹ́sìn wọn a máa dára dúró ń bẹ̀ pé ẹ́ ana olúwa ló sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ọlọ́run là ń gba wí yìí o. inda dhanni abidi bí ibi tó tẹ́rù mi bá fi mí sí ní ti bá Allah subhanahu wa ta'ala hmm. láàrin yìí hmm. tẹ́rú bá gbà wípé ogun tí ń ṣẹlẹ̀ tí ń ṣe wọn yìí kò sí ẹni tó lè gbé kó àfi ọba Allah síbi hmm. tó fọlọ́wọ́n ọba rẹ̀ sínú yóò sì bá ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ orí jẹ kò mu ara ní ọkàn balẹ̀ ọwọ́ gbàgbé ẹ̀ eré kan ò eré kan bóyá sáré ọkàn ìgbẹ́jú bẹ̀rẹ̀ ni mm, mo gbà pé ọlọ́wọ̀n ọ wá ro dáadáa kan ọlọ́wọ̀n ọba bẹ́ẹ̀ mm, mm, ẹ̀rí sọ́sùn ọgbọ́n ní ìlà òye ọlọ́run èmi ni òye ní tí n fẹ́ yìí ó yé ọba láà wípé ó kù díẹ̀ ni ó yé wípé bóyá tún fẹ́ kí n bẹ̀rùn sí ni ó tún fẹ́ kí n súnmọ́ òun sí ni gbogbo bá ṣe fi ọlọ́run ọba sí ibẹ̀ ni ó ti wá bá ọlọ́run àmọ́ tí yẹn bá rò pé ah wọn dà pé òun rò kóun lè ní kankan lọ́dọ̀ ọlọ́run bá iṣẹ́ wúlọ lòun ṣe tẹ́lẹ̀ àwọn iṣẹ́ yóò yà arọ fún ẹ síbi tó fọlọ́wọn ọba rẹ sínú mm. bí tí ọba náà nù eléyìí náà bóyá àlàyé yóò padà máa wá lórí ẹ mm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jìn sọ́fìn mm. yóò máa rò pé n ti ń ṣe wọn yìí ẹ̀wọ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ àwọn àdúrà àníyárayára tí n tó fọlọ́wọ́ bá rẹ̀ sínú kó tẹsẹ̀ lébọ̀ wọ́n tẹsẹ̀ tabọ̀ wọ́n tẹsẹ̀ hmm. ògùnkùn òjàrá bọ̀ hmm. gbogbo ẹsẹ̀kẹsẹ̀ tán bá ti bọ̀ hmm. síbi tó rò kó wọn ó ti bá ọlọ́run ọba àwọn nù ah. ah, ọlọ́run ọba ní kó máa ṣe kó máa ṣe tó fi jẹ́ pé ìdílé fọlọ́run sí náà ló bà náà ló bà wọ́n tó ti já kàmùnà eh, àwọn kan yìí le ó sì ní í ṣe pẹ̀lú ibi tí ẹrú bó bá ṣe bàbàrà ọlọ́run torí pé bí èèyàn bá mú ọba Allah subhanahu wa ta'ala bí ó ti yẹ olùwà ni wà má qadarullaha haqqa qadrihi kí ní sàwọn ọmọ ènìyàn tó wọn bàbàrà ọba Allah bó ti yẹ kí wọn bàbàrà rẹ̀ mm. subhanallah ibi tí a ti lọ mm. hadithu kudusi ọwọ́ mm. alátọ̀dọ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ana inda dhanni abdi mo wà pẹ̀lú ẹrú pẹ̀lú ibi tó bá fi mí sí olúwa ní fàyídà zakarani fi nafsi zakartuhu fi nafsi bí bá rántí mi lẹ́mìí ẹ̀ ẹ̀rí mahalu zikiri wẹ́yìn fil nafsi fil qalb ọlọ́wọ́n bá ní bí bá rántí mi nínú ẹ̀mí rẹ̀ èmi ọlọ́wọ́n náà máa rántí ní máa rántí ẹ̀ lọ́dọ̀ mi ọlọ́run ẹ̀rí nínú àwọn sèfáàtì ọlọ́run ọba ni àwọn sèfáàtì àṣàbíta àdàtíyá lẹ́rọ̀bì lẹ́ẹ̀zẹ̀ tí wọ́n jẹ́lá lẹ́wọ́n ní ní nafsu ọlọ́wọ́n bá ní zakartuhu fi nafsi èmi náà ràn tiẹ̀ nínú ẹ̀mí mi ibi tí èèyàn gbọ́dọ̀ ṣí ọpọlọ kó jáàmù mm. ọpọlọ gbọ́dọ̀ jáàmù débẹ̀ òun ni kò máa rò pé ṣé ọlọ́run wa náà wà lẹ́nu ibi tàwọn ni rárá subhanallah ẹ̀mí tá à ń sọ ó jọra wọn ní ní pípé nafsu nafsu pàápàá ẹ̀mí Allah ó yàtọ̀ o so kìí ṣe bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé àgbà pé tọ́ ọlọ́run bá fi nǹkan ẹ̀yìn rinlẹ̀ fún rẹ̀. àmọ́ bó ló ṣe rí èèyàn gbọ́dọ̀ jáàmù bó lè mú ìtọ́lọ́run ṣe rí àmọ́. kí ni dátù nafsi rabbil izzati wal jalal mánàdìrì ọlọ́run bá ní bẹ́ẹ̀yàn bá rántí mi lẹ́mìí ààrẹ ìbínú hmm. rántí ẹ̀ lẹ́mìí mi. Hmm. olúwa ní tó bá tún wá rántí mi fi mẹ́láín hmm. wọ́n ń zakara ní fi mẹ́láín láàrin àwọn èèyàn kan hmm. ń sọ̀rọ̀ ọlọ́run ń dárúkọ olúwa subhanahu wa ta'ala lọ́nà tó gbà tó yẹ kó fi rántí ọlọ́run ọ̀rọ̀ bá ní zakartu fi mẹ́láín ẹ̀yìn ọ̀nà ọlọ́wọ́n ọba dé ó ti bá kọ̀búlù dé ó ti bá rédọ̀ dé ẹrú òun ti di mm. mutaqabbal mm. inda Allah ẹni mm. ẹni tọ́lọ́wọ́n ọba gbà lẹ́rú tọ́lọ́wọ́n ọba fi rántí òun tọ̀ nínú lọ́dọ̀ ẹ̀ lọ́hùn kó alimasa bírọ̀lẹ́ bá ti lẹ́ bóyá eléyìí àwọn àlàyé ọmọ bẹ́ẹ̀ àwọn supplications tó ní ṣe ó wà pẹ̀kúlíà sírọ̀lẹ́ sírọ̀lẹ́ sírọ̀lẹ́ báyìí lèyàn bẹ̀rẹ̀ sí máa rántí ọlọ́run ọba yìí àwọn nǹkan wá ń bẹ ó ní ṣe pẹ̀lú àwọn ààyè ọ̀mí ń bẹ tó ní ṣe pẹ̀lú àsìkò hmm. ẹ wo bí èèyàn bá fẹ́ sùn lálẹ́ kí náà ń pè yẹn àfa wa àsìkárò náà àwọn àrántí ọlọ́run ọba tí èèyàn máa ń ṣe kó tó sùn ẹ̀rí àwọn àǹfààní ilé ìpadà ń bọ̀ kí ń jẹ́ pé mo lálàkàlà wọ́n lé mi lójú oorun wọ́n nà mí lójú oorun òun jẹun lójú oorun òun ṣe kìnní kan òun àti kìnní kan làwọn jọ ń ṣeré wọ́n kó abẹ̀bẹ̀ bù mí ó tún adé láàárọ̀ ìwà sálámà sí mo rí ọ kó lọ́dọ̀ mi àmọ́ ìta rẹ̀ láàmú àtikáwò òun àti wá yẹgé àlẹ́sẹ̀ òun mm. gbogbo àwọn kan tó jọmọ́ báyìí irikuri lójú oorun mm. alákàlà mm. aláwà nínú ìsìlámù àrùúyà àsọ́ọ́líhà aláàárí ń bẹ ló mm. bá ti sọ̀rọ̀ yìí lórí ètò yìí àbí àrùúyà àsọ́ọ́díkọ́ àsọ̀nù ramadan àwọn àlá dáadáa tí yẹn máa ń lá nínú tí wàá bí aláàárí tí fà tí yẹn máa fi láàárí kí ni tẹ̀ ń já láàárí gan mm. òun náà ni àwọn nǹkan tọ́lọ́wọ̀n ọba tó lè fi hàn yàn lójú oorun tí ó sì ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé yàn lójú ayé. Eh, ǹjẹ́ tọrọ bá débẹ̀ bá débẹ̀ àtikáàrù náà ó ṣeé ṣe káyà sàgbà nìyí náà bí yẹn bá wá ṣe àtikáàrù náà kódà tó bá lálàá ìran kan wà wípé rú ìyá rẹ̀ aláẹ̀ alákìní aláàárẹ̀ ni hmm. eh, kí làwọn kan tá a máa ń ṣe tá a bá fẹ́ sùn ìbẹ̀ǹbẹ̀ ọ̀dà bí yẹn bá jí nǹkan tó hmm. jí lójijì yẹn tẹ̀ jí lóru àyà káyàn hmm. ẹlòmíì bẹ ẹjọ́ yóò máa rò lójú òun àwọn yóò máa ní ah, ẹ̀rí ẹnìkan bẹ̀rẹ̀ lóhùn ó ní ọmọ gbá ọkọ̀ òun lẹ́nu báyìí nìyí ẹ̀ ń rojọ́ ẹ̀ ń sọ̀rọ̀ wọn mo náà wọn gbá mi mọ àlóhùn rojọ́ lójó olóhùn rojọ́ alẹ́ alẹ́ rojọ́ ẹ̀ sọ̀rọ̀ kàwé pọ̀ wọn ń kawó lójú wọn àwọn ọkọ̀ kó. sọ̀dọ̀ wọn ní ìyàwó rẹ̀ ń gbọ́ lẹ́nu wa ni tí wọ́n sars kárò kò tó sùn aláìjọ́ mi yóò ti rẹ̀ ah, tọ́ ọ̀rọ̀ kan máa ọ ní ẹnu jù báwọn lọ <laughs> tó bá rí bẹ́ẹ̀ gbogbo orú eléyìí àwọn kàtàkàtà kan bẹ tẹlomi ọmọ ṣe lójú oorun ẹtì rẹ ni tí ó díje lójú oorun tí ó sì sáré tó bá wá ṣe tó bá fi rí gbá sẹ́wọ̀n àyè ah, kí ló ṣe ọ́ ní nǹkan lè mú ò lé ọ ní ọ̀sẹ̀ àtikáròkò tó sùn hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣòrí bẹ nínú hmm. Islam àṣòrí hmm. bẹ nínú lànà òjíṣẹ́ ńlá Muhammad àṣẹ ìkẹ́ ayọ̀ àti fọkànbalẹ̀ ń bẹ níbi ìrántí Ọlọ́run àtikárò náà òun bẹ́ẹ̀ bàbá tají ńkọ́ ọjọ́ ti lọ ni. ọjọ́ ti lọ tọ ọ̀yà. ọlọ́run bá sọ ilé sínú ọ̀sán ilé sàn yìí. ìjọba kò lọ fẹ́ra wọn kò lọ fíkọ pẹ̀lú àwọn eh, àlàyé eléyìí tí ó máa ń ṣípayà ẹ̀mí tó sì máa ń jẹ́ kí máa ń ṣe lójú kòkòrò síbi máa ń rántí Allah subhanahu wa ta'ala gbogbo gbà. gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ̀sí fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àyín jìnnà sí ìrántí ọlọ́run ọ̀nà táwọn míì tó fi rántí ọlọ́run rí àwọn rántí ọlọ́run ni ní tó mẹ́mí wọn lè sí ni àwọn òbí àwọn rántí ọlọ́run báwọn tó ń ṣe nígbà wọn tó mẹ́mí lè inshallah ta'ala àlàyé kan àti máa wá pẹ̀lú bóòlù àti rántí ọlọ́run láti máa gbé gbèsè ayé rẹ̀ gbèsè ayé fọkànbalẹ̀ hmm. gbèsè ayé dáadáa ọ̀pá jùlọ lẹ́kùn ẹ̀fẹ̀ kún lásìkò yìí. lásìkò ìtàkùn àwà yìí. lásìkò yìí àsìkò ìlà ìlò kí ló yẹ kí mùsùlùmí máa wí tó ọba ń jáde lọ tó ń jáde bọ̀ ọlọ́mọ ọba kọ́ máa ṣọ́ wa kọ́ ṣọ́lé wa kọ́ ṣọ́lu wa ọlọ́mọ sà dáàbò bò wa gbogbo tí wàhálà ẹ̀ ti ń ṣẹlẹ̀ nàìjíríà ẹ̀rọ̀kùn ẹ̀fẹ̀ kún. inú tí tí tí ń ràn yàn lọ́wọ́ hmm. wàláhì òun náà ni ah! Eh, pẹ̀lú tásìkò bá gbà wá débẹ̀ mm, nígbà mm, míì mm. àwọn àpẹẹrẹ àwọn tí wọ́n gbèrò láti láti láti láti jígbé tọ́lọ̀ sí là wọn tó ń tọ̀ wọ́n á mọ̀ pé kò sí tọ́lọ̀ fi là wọn kẹsì nǹkan mm-hmm. kan. àmọ́ ẹ̀mí ìtọ́ ń jígbé ń tọ̀ wọn ni wọ́n ti mọ́ mẹ́lẹ́wọ̀n lọ́wọ́ báyìí òun wá rántí bí àmọ̀ ní láéláé láńtà subhanaka ní kíkún ọ̀gbọ́n ló la nàbí ìlà Yunus lòún wí mélòó mélòó ah. yá háyò yá kọ yóò mú kọ rahmatika àtẹrẹ mm. ẹni tó ní mm. àwọn àrántí kan bẹ̀ wọn lè má fi ilẹ̀ mm. ọ̀rọ̀ ti kó sọ́wọ́ wọn àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ó sì bọ́ padà tọ́lọ̀ wọn bá ṣe ìyàwó wọn ti ọlọ́run máa ń lálẹ́ yìí pẹ̀lú ògo ọlọ́run bóyá yóò tún máa tẹ̀síwájú ẹ ti bá wa ẹ bá wa pàkíyèsí àwọn èèyàn ká bẹ̀rù ọlọ́run àwọn ẹni tí wọ́n kàn ń gbé òyìn tí ò dá káàkiri الأخبار المرعبة آه. إيه، المخيفة káwọn yọ bẹ̀rù Ọlọ́run agbami ah, náà agbami ah, oh, lánlá yìí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìkáfà mùsùlùmí hmm. bíyàn báyìí kó hmm. ìpayà bá mùsùlùmí hmm. lọ́nà bí ẹ máa wòjọba látara bí tẹ́lẹ̀ dé yìí ẹ lè rí ìjọba dáadáa kan láyéláyé kó jẹ́ kó wọn lọ mọ̀ kódà kí nǹkan òun máa ṣẹlẹ̀ wọ́n sì mú fúfú yẹ wọ́n sì mú fúfú yẹ ó sì dẹ́rù àwọn náà responsibility wọn ni kó dáàbò bòlú wọ́n fi jọ pé abala yìí ìjọba lẹ́ẹ̀lérí ìjọba kọ́ máa sọ pé à ah, wọn náà ṣe kìnnì kan mm. àwọn kan wá ń bẹ níta fi ń ṣe níta fi ń saburú ni wọn náà ti dé sí bèbè ekokole. àlọ́ jímọ̀ ṣe àwọn lọ jímọ̀ wọ́n sì ń dẹ́rù bá àwọn èèyàn ló bá rí bí àwọn èèyàn ní máa ṣe báyìí àwa síbẹ̀ kò wá sí kankan mọ́. ẹnìkan jí láàárọ̀ wọn jẹ́ ẹ̀sọ́ jẹ́ ẹ̀dá wà láàárín àwọn èèyàn. ó tó wá dẹ́yìn mọ́sílẹ̀ mọ́sílẹ̀ mọ́sílẹ̀ mọ́sílẹ̀ aláàrẹ àdúgbò jí wa àyẹ bá ń sàmì kò sí kankan àwọn akọ ẹgbẹ̀rún ọkọ̀ lówó ẹgbẹ́ padà sílé wọn ní ìgbàdé ẹbẹ̀rún ọlọ́run ẹbẹ̀rún ọlọ́run ẹbẹ̀rún ọlọ́run ẹbẹ̀rún ọlọ́run ẹbẹ̀rún ọlọ́run ẹ̀dàkùn ẹ má dẹ́rù bá àwọn èèyàn ẹ má kó páyà bá àwọn èèyàn ẹ kó bẹ́ẹ̀ ẹlòmífẹ́ jálà mọ́tò lọ́run níbi ọ̀hún ṣe sọ̀rọ̀ àyà ń tẹ́ ká bẹ̀rù ọlọ́run. ẹ dákun ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọ̀sán ẹlẹ́sàn. nọ́mbà tí a lè máa pè sí àwọn tí a zero zero zero three one five zero one two five six zero zero zero three one five zero one two five six naam kò sí ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ naam sheikh ọlọ́run bá aṣọ ẹlẹ́sàn. tó kí ni bóyá ẹtún bá wa tún pàrọwà fáwọn ọmọ ìyá wa pẹ̀lú ọ̀rọ̀ àdìkì ìtẹ̀bá sọ fún ọ yìí ẹ dákun bó ni wọ́n tún ṣe máa ma pàtàkì ẹ̀ lékún. ẹ jẹ́ kí a mm, mm, mm. fà wá. salamu aleykum. naam. ẹ̀sọ́. ẹ̀sọ́. naam. Amin, amin. Oh, جزاك الله خير نعم wọ́n ní tọ́ ah, àwọn pàwọ́ àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ káyọ̀ àwọn náà tó sọ wọn kàn àwọn yẹn dẹ́gbà àwọn yẹn pọ̀ fa. ìtẹ̀rù ọlọ́run yìí dẹ́gbà àwọn yẹn pọ̀ fa. gbogbo nǹkan yìí ah. ẹṣẹ́ ńlá lámà ni hmm. torí pé gbogbo ẹnikẹ́ni tó bá fọ́n irọ́ ká hmm. irọ́ yẹn fi fọ́n ká hmm. ẹ wo ẹ̀mí àwọn yẹn tẹ́ dà láàmú ẹ wo ẹ̀mí àwọn èèyàn ẹ wo ń tẹ́ kó bẹ́ẹ̀ lómi ẹ wo ajé ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ <laughs> ọjà ẹwọ ọ̀rọ̀ ọjà tí ó ti kó bẹ́ẹ̀ lónìí mm. látara wípé wọ́n ní kìnnì kan mi ò lọ jáde lónìí o mm. òun ò ní ṣe kìnnì kan o lónìí òun ò lè jáde gangan o wọ́n ní wọ́n ti dé sàdúgbò wọ́n ti subhanallah àti gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí. wàhálà kò sọ̀rọ̀ àmì tó lọ́wọ́ fẹ́. ẹ ṣeun. ṣé ìyẹn lè ṣe ayọ̀ rẹ̀ ìdáná bíṣọ̀ tó jẹ́ lára rẹ̀ ìdáná tó jẹ́ ọdún ìgbàlá rẹ̀. wọ́n ní ẹlẹ́kùn àwọn tó lọ sí hajj níbi àwọn ọ̀rọ̀ tí ẹ bá aṣọ ń jẹjọ. ní tí ẹ lè ṣe àjọyọ̀ ẹ̀dáhùn bèè nígbà tó wọn ti mú wọn ìyá mi là sọ́gbọ́n ni. wọ́n ní tí yẹn lè ṣe àjọyọ̀. ìtẹ́jú kan ló kù bá jẹ́ mọ́ bá wọn wì ọ́ ya. ẹja yìí ti. àkọ́kọ́ náà àjọyọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní àpèjẹ àbí eléyìí ó ṣe nǹkan kan tí yẹn bá dáná káwọn èèyàn jẹun ṣùgbọ́n kí yẹn kàn ṣọ́ra fún àwọn kankan tí ó bá ní ṣe pẹ̀lú Islam hmm. àmọ́ pé ìyẹn darí Mẹ́kà hmm. àwọn ará ilé wọn àbóhùn náà ló tiẹ̀ mówó ara rẹ̀ pé àdúpẹ́ ah, hmm. fọlọ́run ẹ̀lọ́ ẹ̀bọ̀ orí lélẹ́yìí wọn á gbé wọn wá ń dá wọn wá fáwọn èèyàn ló ń jẹ ilé yóò ṣe nǹkan kan bí ìrìn rẹ̀ láìtàlá tí èèyàn bá ti gbìyànjú kó ṣọ́ àwọn ìwọ̀ kan tí ọ̀rẹ́ kò sí àwọn bọ̀wábíwábí àwọn eh, àwọn májẹ̀mú kan tí ò ní tí ò ní tìǹkà míì bọ̀ so tí o bá ti ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ tí o sì ṣe tọ́lọ́wọ́n bọ̀ sọ́run yẹn jẹun ní hmm. ká fi dúpẹ́ fọlọ́ èyí yóò ṣe nǹkan kan tó bá lágbára o lè pẹ́ ẹran o sì sá jẹ́ náà ní o jẹ́ já náà lórí ìtọ́ hmm. ọlọ́run kó bára kárẹ̀. ọjọ́ ti lọ wọ́n bí Allah subhanahu wa ta'ala kó gba gbogbo ẹlẹ́sìn fún wa kó sí lára ṣẹ́ wa kí àwọn àlejò wa fọlọ́tò dòtò abdulmumin albakri ọlẹ́yìnlá àti àfáwà abdulgafar ibn mustapha kọ́lá kalẹ́ أتيما ياي خليل بن أحمد بن عبد الله القروي عن دبيك لقولون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته láàrin ọdún mẹ́rin péré ẹlẹ́rí pọ́ọ̀mù ìgbàlúwọlé ìgbà nínú ọgbà àwọn onídàrú ìgbàlẹ́rù àti ìyáàlú onídìí nílò òpolówó ẹyẹ kọrin express wòsàn lórí àtẹ̀ka wọn tí ìbẹ̀ni fẹ́ẹ́dà ló kọ́ ọ̀sán sps rẹ̀lọ́dọ̀ pé ọlọ́yẹ̀ ẹ̀sìn ìlọrin kwara ìgbà tó ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó máa